tó ń bọ́kàn tẹ́lẹ̀ pé àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn Allahu Akbar Allahu Akbar ọlọ́ alábìíká wọ ẹyin ni alábìíní ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ìlú alẹ́ àwọn tó tìkù ẹfúra ẹfúra ẹfúra yín ní sinmi náà ẹrẹ òun lọ fọ́ìsì yín àkílẹ̀ wọn lára ẹ jẹ́ alẹ́bẹ̀ẹ́rẹ̀ wà láàfúsùkùn ẹ̀yídà àwọn ara yíma wàgúdú asọwátàkùn alúkẹ́ ọmọ ní ẹ̀ àtikáàtà wọn tẹ́ amọ̀rùkú bọ́láwọn ni Allahu Akbar Allahu Akbar Allahu Akbar alẹ́bẹ̀ẹ́rẹ̀ wà láàfúsùkùn ẹ̀yídà àwọn ara yíma olè ń sẹ́gun torí pé ẹ̀rọ ti ọlọ́run ẹ̀ ń tàbí kiri fún ọgúdú asọwátàkùn ẹ̀rẹ̀ wọn yìí lọlẹ̀ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ fún wọn lérí nínú ó ní ìnàkùn látẹ̀dẹ̀rìúnà àsán kìí sọ bá tẹ́tì rẹ̀ jìlẹ̀ ń pè wàlábàáyìn kìí sọ bá tó jìnà sí ilẹ̀ ń pè ṣẹ̀gbẹ́ tó bá pè tó jìnà náà lè yẹ́ mọ́ ń pariwo rẹ̀ àkúnínàwó sẹ̀mí ìrún kọrí ọgbọ́ yín ó sì túnmọ́ yín kí lẹ́mọ̀ pariwo sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn kan tó bí ànẹ́bì bí ta bá fẹ́ bí ọlọ́run bá wa ta bá fẹ́ sàbíkìlì ta bá fẹ́ tọrọ nǹkan lọ́rọ̀ rẹ̀ ṣe àkọ̀ríbùn fánúnàbí àbàáìdùn fánúnàbí tí jìnà lọ́wà kama pariwo rẹ̀ tó am kọ̀ríbùn fánúnàbí àbó súnmọ́ bá ní حديث صلى الله عليه وسلم وإذا سألك عبادي أني فإني قريب الله ذلك أعتبر نتابع في بير كردوني البير فلفل جيجي فريني مصمعين أجيب الدعوة داعي إذا دعاني ذلك ما صلى كفي تبان هو لما يورثني تبان أدعو أبقى فوق فيجو فún ẹ̀sìn Islam níbi àdúrà níbi zikiri ni ọ̀pọ̀ 80% náà lọ́fẹ́ bá ọ̀rọ̀ àdúrà lọ níbi tí bídíà bídíà ṣìrìkíyà bídíà kùfìríyà bídíà ìtí ètìtì tí ò tó bídíà tí ò tó kúfùrù gan gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tí àwọn tó ń ṣe súnnà tí wọ́n mọ̀ fi ń yapa àwọn oníbídíà tẹ́ bá lọ lè wo 80% rẹ̀ ọ̀rọ̀ àdúrà ọ̀rọ̀ zikiri ni

kí mo lẹ́yìn sọ̀rọ̀ láti fà nẹ́bì àti kìrí kó sínú tẹ́ bá lọ lé gbogbo àwọn nǹkan yìí gbogbo ẹ̀ làwọn èèyàn ti hàn ní ìmọ̀ yẹnyẹn nìkìrí ti hàn ní ìmọ̀ tànẹ́bì nìkan ò tó wọn náà alẹ́ wá wo ìṣòro tẹ́ bá wá rí ti bàbá kan tó wọn ní ti gbẹ́kọ̀ kó ti bàbá wọn ò bí bàbá yẹn ti gbé wá gangan wọ́n wá gbé kalẹ̀ àmọ́ làwọn tànẹ́bì ni wọ́n ní àyà wọ́n ní àyà kọ́lá tí bàbá kan bá jáde kí ó kalẹ̀ tó nílé kí ó yẹ̀ lẹ́ni kí ogun akáwọn sọ̀pọ̀tì o kọ́lá àwọn ọmọ kí wọ́n tó pera wọn bóò nílé kí bàbá nílé kí wà fáwa tí ò sì ní parẹ́ o àmọ́ àyà kò wọ́n gbogbo nǹkan náà lè gbé kalẹ̀ wọ́n lè tú yìí nǹkan wọ́n ti fi mí rọ́pò rẹ̀ ẹwu ẹwu àtọ̀látù nẹ́bí sallallahu alaihi wa sallam àtọ̀látù ẹ̀rùkú mọ̀sọ̀kọ́ náà bẹ̀ àzíkìrì torí ibi ń jẹ́ àzíkìrì tí ọlọ́run bá dùn sí ọ yóò wà tó fún ọ ní ládàá wà láì àzíkìrì inú ọ̀nà tí ẹnu fi ń gba ipò ńláńlá wájú ọlọ́run ni àwọn ọ̀gá tó ti pé o tó bẹ̀ tó lè fowó sí owó tí ò kárí rẹ̀ tí ò kápá rẹ̀ ló sì máa ṣe láti lè àzíkìrì àlẹ́bìnrin tó bá sọ pé la ilaha illallah la olùmúlùkù wọ́n làwọn ṣẹ́yìn yíkìyí wọn ìwé tí wọn wà ní kúlù ṣe ń kọ́ dé tó bá mẹ́wàá láàárọ̀ abẹ́dúrà gẹ́gẹ́ tó fi ẹ̀rú mẹ́wàá àbọ́gọ́rùn tó lọ lè rà tó wá tú wọn kalẹ̀ ìfọ̀nàmọ́. bí ẹni tó ọkùnrin àwọn ànábì sọ́mi tó tó wá ka àsìkáàrù lásán ó dà gẹ́gẹ́ bí ẹni tó lọ sí hajj tó ṣe umrah ládàá ẹ̀rọ iná ni yọta náà bí ń sọ̀rọ̀ tó sọ̀rọ̀ àwọn àkáǹ fáwọn èèyàn ẹ̀ tó sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn ẹ máa ń ti báyò ẹ máa ń náwó ẹ máa ti kíní o àwọn kan bẹ́ẹ̀ náà fà bá àwọn olówó wọ́n wá rí pé àwọn olówó yìí ọmọ nínú ẹ̀yà alájà owó sí ẹ̀sìn yìí Ah, gbogbo gbogbo àwọn náà ń kírun àjọ pàdé ara wa ní ìmúsálásí tó bá jùlọ rẹ̀ àjọ gbà rẹ̀ ní tó àmọ́ ìtàwọn fi jù wá lọ ní kọ́rọ̀ ń ti tààrà ọmọ olówó náà bá lọ́fẹ́ kọ́ mẹ́sàájì kan wọ́n ti kọ́ afẹ́lójú ogun wọ́n ra nǹkan ogun ẹgbẹ́ ti kékeré kan ọmọ òrukàn wọ́n ràn lọ́wọ́ wọ́n ràn lọ́wọ́ ah! ni àwọn kan sàábà ó kàn láyà pé àwọn eléyìí ó kó ládá tán kí làwọn fẹ́ ní النبي أوليس الله قد جعل لكم ما تصدقون به سبين تينو في شيء سهراء أولاً بفينا والنام كيف كان أنا إيه، كلا نبي فوا الله أكبر نبي فوا النبي كل تصبيح صدقاء كل تهليل صدقاء so ana bin tebe lin fi subhanallah in la ilaha illallah yusi ma tuwa da fahimci wuce tsara na ne pẹ̀lú àwọn ọ̀tọ̀ àbábá dùn tó tọ̀ àfihàn táwọn ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ sí dédé àwọn ẹni táwọn náà náwó àwọn olówó tó ní wọ́n pé àwọn náà bá tún bẹ̀rẹ̀ àwọn náà bá tún jà káàrù wọn àwọn ẹ̀bá tó padà wá tó dà lẹ́bí pé àwọn olówó ìwọ́n tó ti ń sin táà ń ṣe o lẹ́bí lẹ́bí láàárẹ̀ sí ọ̀bẹ̀ àríkà fọ́dún lọ́ yóò tí

àwọn màláíkà wọ́n ń sàtàlá tó fà nàbì ní ọkọ̀lá níbi ọlọ́wà ni ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹlẹ́pẹ́yìn mùsùlùmí sọ́lù àlẹ́yìn ẹmọ sàtàlá tó fà nàbì gbogbo kan wá bá nàbì ní straight clear ah, ah mo kọ́dà ìta ti mọ̀ wọ́n sọ páwọn ti mọ̀ wọ́n láwọn ti mọ̀ báwọn ti mọ̀ sálámà sí ọ ẹ̀lẹ́bì ti kọ́ wọn léyìí o máa ilé wọn yà sàlámà àríkà yà rọ̀ sí ìwọ̀ wọ́n láwọn ti mọ̀ yẹn àmọ́kù láti wọn sàtàlátù ẹ̀lẹ́bì wa ni kóòlù bí wáyà kẹgbẹ́ wá pé ẹ̀lẹ́bì dákẹ́ díẹ̀ lẹ́gbà tọ́kọ̀ yàrá ìgbà وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم قبل العجلة ولو بعد فيها أني جاية نعم في سبات من صلاة فالنبي سو kẹ́lẹ̀ kan دي لين lẹ́yìn دي náà ti kọ́ ọdún tí wọ́n àtàlátù kan kó wá ní àmúlá Tijani òun ń ṣe ìsọ̀látò fati òun ń ṣe yàwó láti kàmẹ́lì lòun ń ṣe tùǹjínà lòun ń ṣe sẹ́sáàdìkì lòun ń ṣe ṣẹ̀fẹ́ ẹni yóò ní ìdí kó pé gbogbo ni ó ti wà tó là náà bí ló ti wà ní wọ́n lè wá sọ fún pé ọ̀rọ̀ wo lè tó bá wọn tẹ̀lé ẹni tó rìn wọn fẹ́ parọ́ kan ní. àti bàtàlátù náà ni lẹ́yìn oní ẹ̀rọ láti ilé ẹ̀yìn ìlú láti bá ti àwọn ṣe ẹ̀yìn ṣe láti bá ilé yà ṣé wọ́n ṣe pèlè ànábì mi láti bá ti lè ta ni wọ́n ṣe pèlè ànábì mi ta sọ pọ́ ṣe pèlè níta sọ fún ọ ni pé àní ti ẹ̀kọ́ yẹn meanwhile atúwá ríjọ́ tẹ́nìkan ànábì ń kọ́ yẹn ní nǹkan ẹ máa wò ó wàláì wọ́n ń ṣe àbòsí fáwọn èèyàn gan ànábì ń kọ́ ẹnikẹ́ni kan wá bá ànábì náà ni pé ànábì tí bá fẹ́ sùn àdúrà òní kí n máa ṣe sọ̀rẹ́lì wa kọ pẹ́kọ̀tọ̀ pé ní ọ̀dọ́ àti jẹ́ǹbi wàjẹ́ àti ilé ìka zahari so ọ wa kọ láwọn àdúrà yẹn tán ọ wa ń bá bọ̀ ọ wa ń bá bọ̀ ànábì wa ní wà kúrì tó bá ti ń bá lọ kó tó sọ pé àmẹ́ntú bí kìtàbí kẹlẹ́rì àǹtàn kí mo ní ìgbàgbọ́ mo fẹ́ kẹ́ di ọ̀rọ̀ tí ń sọ yìí dáadáa o pé mo ní ìgbàgbọ́ títí àti ọlọ́run sọ kalẹ̀ yẹn ni pé alukur'an wàbí rọ̀túlì wàbí nàbí yìí kàlẹ́rì àrùsàn wàbí nàbí yìí kàlẹ́rì àrùsàn ó ní ànábì rẹ tó tún ránṣẹ́ mo gbàgbọ́ ànábì ni kò mọ wí ànábì wa kọ́ ládùn àyẹ̀tán ọ wá ní wọ ànábì ṣé kí n dá ní àtàkìrò bó wà lẹ́kì bí kí n ṣe ń rí sí ìjàdó àyẹn fún ọ bóyá mo rí mú bí rí mú ọ wá bẹ̀rẹ̀ wọn kà ipe ní wọ́n dáa tó jẹun bí lẹ́yìn wàlùjẹ́ tó zọ́hàrí àlẹ́yìn wọ́n gbọ́dọ̀ tẹ́wọ́ ọ̀rọ̀ àdọ́tẹ́ ní lẹ́yìn ọ wá ka gbẹ̀ wá ka gbẹ̀ wá gbà wá débi àmàntu bìkítà bìkẹ́lẹ́rì àǹzàn olùmọ̀ nígbàgbọ́ títírà tó sọ̀kalẹ̀ ẹ̀gbọ́gbà wọ́n ní wọ̀bí rọ̀súlì kàlẹ́rì àrùsàl anábìlélà kí ló anábì sọ fún wọ̀bí mẹ́dí yìí ká ẹ̀wọ̀n wẹ́ẹ̀dì kan pé chẹ́ǹjì o wọ́ọ̀dì ẹyọ kan anábì kọ pé wọ̀bí mẹ́dí yìí kàlẹ́rì àrùsàl pé mo nígbàgbọ́ sí òjíṣẹ́ wọn ọlọ́run tó ránṣẹ́ sí wa òun wá sọ pé wà bí ọ̀rọ̀ súúlìkà alẹ́bìnilá ní ọgbọ̀nà tí ń jẹ wà bí nàbíyíkà tẹ́lẹ̀ kò wí tó kẹwa ní ń kéńjì àsàlátù gàgàdà ya ipe àsàlátù ó dídí gẹ́gẹ́ àwọn òkè wà rọ̀ mí ni sáré yóò fara mọ́ wàlúwàhì alẹ́ yóò fara mọ́ torí gbọ́dọ̀ kanáà kéńjì alẹ́ yìí yarí pé káà torí pé kí ni bó ṣe káhùn bọ́rọ̀ ṣe fi rán nìyẹn wá yí látọ̀dọ̀ ọlọ́run ma kana li an ubaddilahu min tilqa'i nínú Qur'an ọlọ́run sọ fún wa pé ìlé yìí padà látọ̀dọ̀ ara mi ọlọ́run sọ fún lẹ́bi pé walau taqawwala لأخذناه منه باليمين أتشو لبامو ولقد طعنا منه الوتين أجاو كوي أوريني جاكو جاني الله لو كنت أنا بيبيو أنا بيبيو كي أورو يبالا كلمة كورو يبالا سو وعلا هوني سنة wàhálà wọn súnà àlè súnà nìkan ẹmọ chíńjì ẹmọ chíńjì tó bá dẹ̀ bí òní كيما kẹmọ náà ni gbogbo ẹni tó bá ń ka àwọn ọgbà àwọn sàlátù yìí yìí sàlátù tí èyí ṣe tànẹ́bí ó ní ládẹ́ àwọn lẹ́yìn fún onílára tó tún bẹ̀tẹ̀ wọn ó bẹ̀tẹ̀ àbẹ̀rẹ̀ tí ò bá mọ̀ tí ò gbọ́ pẹ́lú dáa àmọ́ gbọ́ ni wọ́n àwọn tó ń tẹ̀lé àwọn ọjà àwọn lákàtà kí tíun ṣe ọ padà mà èyí máa ń tọrọ pé àbá àwọn tarawa jẹ lílẹ̀rọ àkìyàmọ̀ wa yìí àwọn tarawa jẹ lílẹ̀rọ àkìyàmọ̀ wa ẹ wo àwọn kí ni kí ni microphone kí ni music kí ni system yìí tẹ́lẹ̀ lè mú kí ni microphone tẹ́ bá kíbọ̀ àyè mi kò ní sọ̀rọ̀ torí pé kí ni ẹ̀ ìsibi tó yẹ kó wà gàgà kò ní sọ̀rọ̀ mọ́tò tí ẹ bá ní ibi tó ní ká mọ ibi ra gétọ̀ rẹ̀ máa rọ petrol síbẹ̀ àdí ọ́ìlì ni máa rọ sí ní ra gétọ̀ tó tó gbàjẹ́ kó níbi kíbi táǹkì ẹ̀wùn jọ kan mo wà níbi iṣẹ́ lọ́tọ̀ ẹ̀lẹ̀ kan wá takú kí ló fà òun ni pé táǹtì epo wọn ó wá ra epo sínú inú àwọn jẹ́ríkà lẹ́yìn mọ́tò rẹ̀ àti irú àwọn kíní àwọn kíní jẹ́ríkà yẹn kíní wà ń bẹ̀ omi omi wà nínú kan wọ́n á ní kọ́ mọ̀kánlọ̀ lé àwọn ọ̀rọ̀ sí ọmọ ẹ̀ ṣe gbé five litre alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ epo five litre ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ omi ọmọ ẹ̀ wá rọ ó tún rọ five litre yókù sí ọ̀rọ̀ ogun yókù sí tán ọwọ́ padà wá pé òun ti bá wọn rọ ọkàn rẹ̀ ti ní pípé tí ó hmm, gbogbo ẹ̀ ló lọ ní gbogbo ohun tí wọ́n gbẹ̀ sí ní ah omi wà bẹ́ẹ̀. so wọ́n wá láti pe mẹkáníìkì nítorí tí wọ́n bá wọn nù bàbá wa pe mẹkáníìkì wọ́n wá ní mẹkáníìkì náà wọ́n rèé di oyè táǹkì yẹn sókè tó àwọn wà sí ibi kan wọ́n jò gbogbo epo tó wà ní àwọn oúnjẹ wálẹ̀ bàtí wọ́n ń jò lọ́wọ́ wọ́n ní ẹfún ní kí yín wọ́n ní ẹfún ní kí yín jọ ẹni kí ló dé ní kìkẹ́ ni. Ah, ẹ lọ fi ìjìnì nítorí kí ah, ẹgbọ́n omi ni wọ́n fẹ́ kò sí kẹ́kẹ́ ìyá wọn ló lọ́bẹ́ lọ́jọ́ ah, wà láì ọ̀daràn ilé àbáyé ẹfẹ́ bá mọ́tò wájẹ́ hmm, hmm, a máa ń sọ fún yín ipe bí ó àlọ́ ìbájú ní àṣẹ nǹkan náà nìkan ṣe ẹ̀wọ̀ instruction ìbò náà lẹ́tẹ̀lé yìí o instruction ìbò lẹ́tẹ̀lé yìí àmọ́ instruction ànábì lérí ẹ̀sìn rẹ̀ instruction ìbó lórí mọ́tò lẹ́tẹ̀lẹ́ àwọn instruction nẹ́bì lórí ẹ̀sìn ọlọ́run ẹ̀ kùnlá láti ṣe bàtùbàtù ṣẹwárí bí lè ṣe hàn sí yín pé mọ́tò yọ nọ́ọ̀kì tí ń bẹ́lẹ̀ kíkẹ̀ tábẹ́lẹ̀ gùn báyìí bẹ́ẹ̀ ni gbogbo ládàá yín náà nọ́ọ̀kì sọ́dọ̀ ọlọ́run àmọ́ problem wa ni pé ẹ̀rí mọ́tò ń nọ́ọ̀kì lẹ́sẹ̀kẹsẹ̀ báyẹ̀ fojú rí àmì ẹ̀ ní fojú rí ládàá yín òjijì ọ̀gbìn dàkìyàmà tí o tó máa

ìgbé àdúrà á ti àdúrà ní ọjọ́ kíní báyìí torí kíní torí kíní àdúrà tó ní ọjọ́ Ànábì ti sọ àwọn ọjọ́ yẹn fún wa àdúrà ọjọ́ ọdún Ànábì ti sọ fún wa àdúrà ẹ̀yìn irun Ànábì ti sọ fún wa àdúrà ó fẹ́ wọ mọ́ṣáláṣí Ànábì ti sọ fún wa ó fẹ́ jáde Ànábì ti sọ fún wa ó fẹ́ wọ tọ́ílẹ̀tì Ànábì ti sọ fún wa kọ́lọ̀ fẹ́ gbé aṣọ wọ̀ ànábì ti sọ fún wa kọ́lọ̀ èèyàn fẹ́ láṣepọ̀ láàrin ọkọ àtìyàwó ànábì sọ fún wa sùkẹ́nìkan wá ní ní ìjọ tí oṣù wa ti parí gbogbo sátidé àbí sunday gbẹ̀yìn oṣù abẹ́ ìṣúná ti àdúrà báyìí á bí ọkùnrin gbòòrò ti rí sátẹ́bí náà lọ́sọ bẹ́ẹ̀ fún ọ àbí lẹ́yìn bàtà wá ti kí sí mọ̀tán abẹ́rẹ̀ àdúrà wa báyìí àbábẹ́rẹ̀ àzíkiri báyìí àbí òkúta nàbí náà ló sọ bẹ́ẹ̀ tó náà ló sọ fún ọkùnkọ́ wọn ṣe bẹ́ẹ̀ àbí lẹ́yìn alásàrì ní tiwa náà làwọn máa ń ṣe kùbùrá àbí láàrin mọ́gàrí sí ìsáyì tánàbí sọ̀rọ̀ sọ́nà bá sọ wọn pé ìtàdúrà láàárọ̀ yóò sì sọ̀rọ̀ àdúrà sáà ti fún wa òun náà pèlè àkárù sọ̀dá ọba ni ẹ̀ṣẹ́ lóyìn nírọ̀lẹ́ yóò sọ tẹ́ ti fún yín òun náà pèlè àkárù mẹ́sà ọgbọ̀nà ti jù bẹ́ẹ̀ lọ tó sì ní oṣù náà ní kò ṣe ìjọkẹrẹ nìkan alẹ́sọ̀rọ̀ sọ́làmù kọ́ ní àdúrà àlẹ́bí wa ṣe mẹ́ta péré ni olóhùn ṣe mẹ́wàá tó ń ojú àlẹ́bí ti pọ́n sí kọ́dà ó tó múrí sí wa ìjẹ́ kọ́dí kẹfọ́rọ̀ lọ́hùn lẹ́kàn náà àpàdé gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ọlọ́run òdìfẹ́ orí jì hàn táwọn afẹ́ra wa wé ọ ní àlẹ́bí ni ọmọ tako bá ní ìdífẹ́ kí n chíǹjì rẹ̀ fún yín ní chíǹjì ẹ̀ fún yín dídí tó ní tí ní mọ́sán fún yín tó ní ẹmọ́ sí mọ́sán fún yín ẹ̀ so àwọn tara wá jẹ púpọ̀ jù tí medic doctor tó bá prescribe oògùn fún wa wàláyà ní yapa rẹ̀ tó bá tó wá pé aago báyìí àfẹ́ tó wá wọ́n ní ọkọ̀rẹ́ tí ẹni tí bá ń yapa rẹ̀ wọ́n sọ fún ọ kó bá rẹ̀ fẹ́ kó bá rẹ̀ àlùkọ́jọ́ pẹ́ nìyẹn kò ní làákàyè ẹ sì dá àwọn kan tí ó máa rọ̀ bá rẹ̀ jẹ́ mọ́dá ló wọn lójú kó bá rẹ̀ ń jẹ́ wọn ọmọ tí ègbọ́n tí wọ́n lé wá lóògùn yóò mọ̀ tó kọ́ ìyàbí ìyẹ́lò rí sí ìyẹ́lò rí sí ìyẹ́lò ìyá rẹ̀ ó kí wọ́n ẹ̀rọ náà kó wọn lọ lókùn táìmù tí dókítà dá fún un so àmì ẹ̀sìn ànábì ẹ̀sìn ọlọ́run kò sí alẹ́ ṣe rédèrèdè wá sí wá lè ṣe bàtúbàtú ọlọ́run bá ní ìyá ìlẹ̀mú náà bọ́ ìrọ́ni من الحياة الدنيا الوالدين سراوية ومتوقعي يعلمون ظاهرا من الحياة الدنيا ونكاي وأرايتها هي آه أوتي أوتي أوتي أوتي جوال جوجو أوتي جوال جوجو يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون oníṣẹ́lú àmọ́tọ́ ayé kọ́ra alkiyama rọ́ọ̀fìrì hmm. ọ̀rọ̀ ní ìmá ìmá pàdúkú ní bàtíbàtà ń sí náà ní bàtíbàtà ń sí nù slọ́tù rúm ayà ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ nínú ibi tí wọ́n kà yìí olúwa ní ẹni ìyá ẹlẹ́mú lọ́gọ́ ìrọ́n nínú àṣẹyà ti dúnìyà wọ́n hùm ẹni àkẹrẹ ti hùm فطن بدنياء بصير ناقد متغافل في دينه متبلد شيخ حسن الليثي لطبعاً قل فطن بدنياه قل يعني tí wọ́n sọ yìí ó kà gbọ́ nípa ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ sáńdẹ̀ ayé kò sírú fóònù tó jáde tó lè tẹ̀. bàfíìrì nákìdì ọmọ èyí tó dá ọmọ èyí tó dánú rẹ̀ nínú ọ̀rọ̀ sí ayé àmọ́ mutabalidin fi dínì yìí àmútàkọ́fìlì fi dínì àwọn olùyà ọ̀dẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rì kí lọ́fẹ́ ni wọ́n ẹ̀kíùsì wa kọ́lẹ̀ tó tó é 70 àwọn bàbá 70 nìsín wọ́n mọ fóònù tẹ̀ ẹ̀dákùn lórí fóònù dé wọ́n wọ́n bí ọmọ sínú Islam wọ́n bí bàbá sínú Islam ó pé 70 ẹ̀wọ̀n olóòtúmọ̀ dúró pé láàrín ilẹ̀ ńlá láàrín ilẹ̀ ńlá láàrín ìsìnkà kùránì dáhùn kí lọ fẹ́ tó lẹ́sí ìfọlọ́hùn kí lọ fẹ́ wí fọlọ́hùn ń kàtọ̀ láti ìfàájì kí lọ fẹ́ wí fọlọ́hùn un pèsè wù kí lọ fẹ́ wí un tí wà mọ́ ní bàbá wọn kí àwọn bàbá bá ti mọ́ ń dénú ẹ́ àìmọye nǹkan táwọn bàbá yín ṣe tó ṣe pàtì àwọn nǹkan tó pọ̀ tó fi pàtì táwọn bàbá yín ṣe àmọ́ ẹ̀sìn náà làwọn yìí fẹ́ pa tí bàbá wọn ṣe tì ń bẹ̀ wọ́n ṣe ń bàbá wọn bàbá wọn èlò fáànù àwọn ra fáànù sílé bàbá wọn èlò èsì àwọn ra èsì sílé bàbá wọn èlò kọ́ọ̀dà àwọn kọ́ọ̀dà bọ́tọ̀ àwọn bàbá wọn kó sọ ẹni làwọn àwọn bẹ́ẹ̀ ń jòkó òun fi sùn òun mọ táìsì lò ọmọ lórí ọ̀rọ̀ ayé àmọ́ ẹ̀sìn àwọn bàbá yẹn kò ní fi kalẹ̀ ẹ̀sìn tí ó ti bẹ́ẹ̀ sí ọlọ́wọ́ bàbá tí ọba kọ̀ọ̀rọ̀ tí ọba dìkù tí ẹ torí wọn ò rí ẹni tí ó ṣe àlàyé fún wọn tí wọ́n rí náà ni wọ́n ń pè lẹ́sìn yẹn wọ̀ tí wọ́n rí tí wọ́n ń pè ní ẹ̀sìn sọpẹ́ àwọn náà bá rí bí kòránì ṣe hàn pédégédé yìí ní wọ́n bá ń ṣe tí wọ́n ti lo fẹ́nu dèdè mímọ́ sọ ń lọrin tí dèdè tá à ń sọ fún yín náà àbáwọn náà sọ fún yín bákan bá rí o dẹ́lẹ̀ náà tí wọ́n ti lo fẹ́nu ní tẹ́ ń sọ nípa ti wà nílẹ̀ lẹ́nu ọ̀tọ́ ń pa wọn so òun ni pé ọ̀rọ̀ zikiru ọ̀rọ̀ àdúà ó ní agbára so àwọn àṣejù ń bẹ níbi àdúà ara àṣejù tí ń bẹ níbi rọ kẹlọ papọ̀ mọ́ àdúà kódà àṣejù nìkan kọ́ máa ń débẹ̀ kí wọ́n tó fẹ́ kódà tó bá ṣàdúrà lọ́jọ́ méje tán akọ̀bí ọkọ̀ mọ̀lùsí lọ́jọ́ méje tó ń sọ yìí ìfẹ́ àbí káwọn ìdí kọ̀ránù tó bá ti wá ká tán tẹ̀kọ́ ìyóhun bá lánàá lẹ́bi wọn ọkà kọ̀ránù àbí mọ́pẹ́ yẹn fi ọ̀ ká yòókù kájọ ká ìrọ̀ wo ni kó dáka fún ara rẹ̀ kó wá tó bá ti wá ká ọ̀hún adẹ́jẹ́lẹ̀ wọn àbíọ́ tí ń bolo kiri ti tẹ́ papọ̀ àdúrà ń lọ lọ́tọ̀ tiẹ̀ tààrà ń lọ lọ́tọ̀ tiẹ̀ bẹ́lọ́run kò nídi kọ́kọ́ wọn ní ẹ̀ àdíkìn ti tààrà ìjọba ti bẹ́lọ́run tán láà wọ́n ti kó kíní yẹn sínú ọpọlọ wa wà láà ìlànà àwọn kíni ìlànà àwọn ẹlẹ́bọ̀ tó ní ẹlẹ́bọ̀ lẹ́nu tó pé tí wọ́n ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n ní ẹ̀rọ lè fi ètùtù àbí wọ́n ní ẹ̀rọ lè fi ẹgbẹ́ pèsè ẹgbẹ́ pèsè ẹtajẹ̀ sílẹ̀ àwọn mùsùlùmí náà àwọn wa ní pé ní pé ẹgbẹ́ sí pé àwọn wa ní ẹ̀sà ẹ̀sì sàrà so àdúrà kọ̀ wá látọ̀dọ̀ àgbẹ̀bí rí kálẹ̀bí wa fi sàrà àti kọ̀ndíṣàn rẹ̀ sọ́bí kan ọ̀má so ara àdúrà àti ìbínú bí àdúrà ní kí wọ́n fẹ́ sàdúrà kó wá ní fẹ́ ṣe àṣọ pé aṣọ tó ń kálukú wọ́n wọ̀ ní aṣọ funfun àbí aṣọ gbogbo ayẹyẹ kámú ankásírù funfun lọ́wọ́ àbí akọ́lẹ̀ yẹn ń ṣe yẹn o ló ń ṣe bí dáhùn o ló ń ṣe àdádálẹ̀ àdádálẹ̀ lè ń ṣe yẹn ṣùgbọ́n gbọ́dọ̀ jìnnà sí àbí aṣọ pupa náà ni wọ́n láwọ̀ àbí ìwọ nìkan náà ló ti ń dá àwọ̀ ni ṣe aṣọ pupa lọ́mọ bí ṣe tẹ́ lọ́mọ bí ṣe àdúrà yìí títà àdúrà náà ó lè ṣe nǹkan mìíràn tí ẹ lè fi rí ìbínú ọlọ́run ọba kọ́lá tí ẹ lè jáde kó nu inú Islam so lára ibi tí ó tún dé oríkẹ́ni pé náà ẹ̀ kìí ṣe kí ní tó bá títàdó àyẹn mọ́ lọ lè lọ sínú gbó kọ́lọ̀ lè da ayan gánlẹ̀ fún àwọn àwúrẹ́bẹ́ àbí wọ́n ti bẹ́ẹ̀ lù ní ẹ́

wọ́n ni wọ́n sọ̀rọ̀ sáwọn èèyàn ó bọ́dà láyé káàrọ̀ táwọn lẹ́kọ́ láyé àbí tó bá dára ọjọ́ ọ̀tọ́ tí wọ́n gbé sáré dé pé yóò mọ̀ sáláwọ̀ sí nínú ìlú ọlọ́run yóò bá fẹ́ jẹ́ tó tẹ́lẹ̀ ní kí ọmọ sàdúà kí ọmọ ní èèyàn bọ́ra ẹni tí ó hù láti sàdúà kò sínú ìlànà Islam tí òun ní ti ìsàdúrà yìí torípò tí wá yé kó wá tìlà rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ nínú tí máa mú àdúrà gbà dẹ̀dẹ̀ kí wọ́n bo òwò ara èèyàn mo má dúrà gbà tọ́ eléyìí àwọn kan tí kò dáa níbi àdúrà là ń ṣàlàyé bó wà ní mùsùlùmí ṣe máa ń bẹ ọlọ́run ọ̀la ní gbọ́dọ̀ mọ́ níbo la ti máa ń bẹ ọlọ́run tí ìṣòro bá ṣẹlẹ̀ síyàn yẹn máa ń bẹ ọlọ́run tíyàn bá ń wá oore kì í sí ìṣòro yẹn máa ń bẹ ọlọ́run tíyàn bá ń fẹ́ kí oore kó tó dúró kó pẹ́ lọ́wọ́ yẹn yẹn máa ń bẹ ọlọ́run wa kódà in tó tí mà yẹn máa ń bẹ ọlọ́run wa rẹ̀ kalẹ̀ náà mo fi tọ́ pé gbogbo nǹkan làwọn tó bá láwọn ọmọ ẹ̀rọ ọba tí lọ́sàlọ́lọ́ akúlẹ̀ṣẹ̀ gbogbo nǹkan àwọn ọmọ ẹ̀rọ ń tàwọn tó ní sèyàn fẹ́ lọ́jà abẹ́ òlera àwọn ọlọ́mọdé orí kìnìyà níwà owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ olówó ọlọ́mọdé orí ra ó bẹ́ẹ̀ ni ìjọ tó bá rí ibi tó máa ń gbá àwọn èèyàn lójú lórí pé àdúrà ń bẹ pé àti ẹ̀mọ́ta tó ọlọ́mọdé orí ra lóòótọ́ ìkọ́tọ̀ ni ń tọ́ wa lọ ọ̀tọ̀ ní tọ́gbọ̀dọ̀ lè rà àwọn tó bá ti bẹ́ lọ́rùn ọlọ́wọ́ bó ṣe kí ni ló láìnà àwọn tó gbé tètàlẹ̀ wá sí ọjà ọlọ́wọ́ lọ́wọ́ dúró ti bẹ ọlọ́wọ́ bá ìdúzà sí kiri so tí ìṣòro bá ṣẹlẹ̀ sí yàn tí mo ṣe wí àkọ́kọ́ ẹni tí yàn kọ́kọ́ darí ẹ̀mí yàn lọ tí yàn máa ní sí

àdúrà ṣíṣe tó bákan náà tí wọ́n fẹ́ ṣe àdúrà ọ̀dà pé ó wà ní ìṣètítọ́ mọ́ so wọ́n lálùwàlá àbí pé ọmọ ní jẹ́nàbàlá àwọn tó wá sí pé àdúrà pàjáwìrì náà ni fúnra kẹ́yìn ọmọ mọ́ lára ẹ lè ṣe ní àdúrà pàjáwìrì ẹ lè ṣe ìrọ̀lọ́run á dákùn ìfọlọ́run nítorí wọ́n fẹ́lẹ̀ yìí ọlájọ́kùnrin tuntun rẹ̀ so wọ́n sọ pé kò nídìí kò ní ìlọ lè wẹ̀ lẹ́kọ̀ọ́ nínú oníjẹ́ náà bàrà àbíjẹ́ lọ sàrọ̀ láti ń tẹ́lẹ̀ rúkùn ẹsẹ̀kẹsẹ̀ náà yálà ní ẹ̀rẹ̀ kẹsẹ̀ kọlù rẹ̀ pé kí ní kọmọ̀ ṣẹlẹ̀ gidi lọ́rùn ní sàtàmù ní ara bí ti àdúà òní kí ẹ̀míyàn ó darí sí òkè ìwàlẹ́sà àdúà kẹ́ni ló dá kọ́ra even by nature gan ni àdámọ́ ni gbogbo tó wọ́n sàdúrà ìnílẹ̀ nǹkan tí wọ́n sàdúrà tí ọmọ wù lẹ́lẹ̀ òkèlè mí ẹ̀mọ́ sáré darí lọ ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́wọ́ bá òkè ni ọlọ́wọ́ bá wà so bákan náà ara pé ìyẹn tún sàdúrà ní pé kí n tún tẹ ọwọ́ yàn sọ́lọ́ ànábì àmọ́ tẹ́wọ́n gbà mí tí ọwọ́ tí ó tẹ ọwọ́ sókè sí abíyá rẹ̀ báyìí dàbí yóò ti tẹ́ ń dèdè ìjìká rẹ̀ báyìí ọ̀nà méjì náà gbà tẹ́wọ́ nù yẹlẹ tẹ́ráì yẹlẹ pápọ̀ kó ṣe lè dé ìdíkáyà yẹn sì lè nà sókè Ànábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba a máa tijú inna Allah hayy yastahyi min 'abdihi máa ń tijú ẹrú rẹ̀ idha rafa'a yadayhi tó bá náwó rẹ̀ tọ́lọ́run an yaruddahu kha'iban náà kọ́lọ̀ wá dá ọwọ́ yẹn padà pé yìí ní ṣe tó lóye fún ọ. Ìjọlọ́wọ́ mi kì í ṣe bẹ́ẹ̀. Bákan náà tí ẹ bá ń ṣe àdúrà, ìyẹn kọrin sàdúrà. Ìwọ̀n kọrin. ربنا آتينا في الدنيا حسنة yóò fi lóhun tó àdúrà bá. Tó ọ̀nà ló ń pè báwọn. Ọ̀nà ló ń pè báwọn ọ̀rọ̀ kẹfẹ́ tí wọ́n fi ń wọ ọpọlọ àwọn èèyàn kí wọ́n lọ sílé ọba ọba òkùnkù àbí kí wọ́n lọ síbẹ̀ rẹ̀ tani olókùnkù lọ́nà wa àmìdìgọ́ wa òwe sílẹ̀ ìyá wèrè ni abẹ́mọ̀ bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ lọ sọ́dọ̀ gómìnà ọ̀tún káàkùrọ̀ ayé àdìkọ́ ẹgbẹ́ orin lọ́fẹ́ lọ lè rìkwẹ́sì nǹkan bẹ́ẹ̀ Tani ojú ọ̀nà àgọ̀dá, ojú ọ̀nà àgọ̀dá, ojú ọ̀nà ẹgbẹ̀gbọ́ àtọ́ àríkò lọ́dọ̀ ọ̀dọ̀ àà. Ẹgbẹ̀ tí àwọn yíò yà rẹ̀ báyìí. Tó bẹ́ẹ̀ kí ọmọ sọ fọ́lọ́run kó máa kọrin tọ́lọ́run kẹ́ kọrin tó ìlànà kìrìyó. Ìlànà àwọn kírísítẹ́nì, òṣèlú sì sọ di ọ̀nà, ó sì sọ dẹ̀sì. Gbogbo orin báwo orin bó rẹ̀ ní òtún ẹ̀tún jó ẹjú ẹjú ẹjú láìlá ìlànà hálà láìlá ìlànà hálà wọ́n wájú rẹ̀ ẹ̀ẹ́ tí ọlọ́rẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ó inna Allaha la yastajibu du'a àbíkẹ́ tó máa ní ọlọ́run ọba dáadùá ni ọlọ́run ọlá àmájí lọ́lọ́kùnrin ọlọ́run ọlá kí ló àgbákò ló wá sí mùsùlùmí báyìí torí ọlọ́run ó ti síríọ́sì ó síríọ́sì tó ń ṣẹ́gun tí ó máa tí ó máa tó gbúrú eléyìí kìí sí làwọn tàbí bí o èèyàn ń ṣe lọ́run ní o ń ṣe lọ́run kò bá dùn tó wáyé pé ọkọ̀ òṣèré lásán nínú ẹ̀sìn o ẹ̀hún sí ọlọ́run ni ọ̀hún sí ọlọ́run ọ̀hún sí ọlọ́run ni alẹ́bí nínú ọlọ́run aláyẹ̀sẹ̀ jí ibùdó à ó ní ọlọ́run ní gba àdúrà min qalbin àdúrà tí ń jáde láti inú ọkàn rọ́ọ̀fìrín àdúrà nítorí pé ti gbàgbé ara rẹ̀ nígbà ń bẹ lọ́run ń sàdúrà lóòótọ́ àlẹ́rìí rẹ̀ ti jáde kúrò gbóni yẹn máa ń ṣẹlẹ̀ tí wọ́n ti ní iṣẹ́ pọ̀ tó fà iṣẹ́ àpò gbọ́ àkàrà nẹ́bì kìí ju 100 lọ ọ̀pọ̀ ẹ̀yẹn 100 kò kọjá 100 rí láyé kẹ́nìkan wá dé bá ní abẹ́ta àtúnà láwù 600,000 tó ó jòkó sójú kan ló fi ta Ọlọ́run wájú kan dára tó láàrin ọ̀tẹ́lẹ́ aláìwọ́ kọ́ ló ní àwọn kátólíkì ni wọ́n ní àwọn hindu síyà àwọn nìpínlẹ̀ rẹ̀ ìwà tára wọn ní ẹ̀wọ̀n tí nílò lè tàfojú hàn lọ lè mú wọn tó yóò wá ní ogun ẹ̀sá ní 2000 náà wá tà bákan yàrá yóò ti gbàgbé wájú ó tún fún lọ wọ́n ènìyàn ní ọ́ ìyẹn lè jòkó tójú kan tá ti ń sé ìfóhùn kò mọ́ sùn ó sùn nígbà òye káàrin ó sùn gan ni kan ń gbádùn ọ̀rọ̀ yìí ni tí wọ́n bá ti fọ́lú ọ̀rọ̀ mímọ́ ó sùn lọ nìsín ni bọ́ọ̀lù yẹn ti rí nìyẹn ọmọ èèyàn sùn lọ ni wọ́n ti máa ọlọ́ni àlẹ́bí ọlọ́run ní gbàdúrà rẹ̀ ó ti àdúrà náà torí ọkọ̀ yẹn ti dé rọ́ọ̀fìlì láìn ó ti jẹ́ sí ń ṣeré ọmọ ṣeré ọmọ jó ọmọ kọrin orúkọ ń sàdúrà lọ́rùn nígbà tó àfikà ńlá kíyèsí irú àwọn nǹkan yìí káwọn jẹ pé akàwọn gàdí ẹni tí ń pọnmi sínú apẹ̀rẹ̀ tó kàwọn jùlọ lásán jùlọ lásán so àdúrà tí ẹ bá fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ sọ pé dandan ní ìsìn kí n máa rí nǹkan tí n fẹ́ kí n tí n bẹ lọ́wọ́ bá fún sísísísí iná ni mo nídi rẹ̀ ìrẹ̀kàdúwà ọ̀ àníṣọ́lọ́ àtọ́lá wọn nínú lọ́wọ́ yẹ̀sẹ̀jíbò lè àṣìlíkùn ipe ọlọ́run ọba yóò dáhùn gbogbo kẹtẹ́ bá ń béèrè mẹ́lẹ́m yẹ́sàájẹ́l mẹ́lẹ́m yẹ́sàájẹ́l tẹ́ẹ̀bá ti kánjú tẹ́ẹ̀bá ti kánjú níwájú ànábì fi kí ní jẹ́ pé èèyàn kánjú ànábì ní kó ní pé kọ́dà àìtò lọ́ha ọ̀lànà jíìpù mi bí mo ti ń bẹ̀rẹ̀ láti jọ yìí àti bí oṣù kan ti ń béèrè nǹkan ẹ̀ lọ́wọ́ rẹ̀ kò dá mi lóhùn pé ó tó wáyé ní ọ̀bẹ́ mọ́ o so ìyẹn kánjú torí ń gbà ní tí ẹ bá ń bẹ lọ́run ọ̀nà bí oríṣi mẹ́ta lànàbí lọ́rùn fi ń gbà àdúrà yẹn ń gbà ní ìdáni yóò sì bẹ lọ́run ẹsẹ̀kẹsẹ̀ ó sì kọ́ lọ́run sì fún un tó lọ́gbà sí ni ń ah, gbé sí lówó àárọ̀ lẹ́yìn ìmúlẹ̀ sí ìdáhùn yẹn ń gbé àwọn ẹgbẹ́ ìmúlẹ̀ lówó náà ní ọ̀sẹ̀ kókó tẹ̀ sí àwọn ìlú akọ́wá sanwó mi sọ ẹni ẹgbẹ́ ń bọ̀ ọ̀rọ̀ lẹ́yìn aláìmọ̀ yẹn sàdúrà tán òfìlẹ́gbọ́pẹ́ ni ọjọ́ kọlù ẹ̀ pé tẹ́ wà lé wà lé mọ̀ wà lè sí tí owó yín ìlúlẹ̀ tí ẹ pé ẹni báyìí ó sì ní òun náà rèé o ní ha ọ̀rọ̀ ọ̀hún tí ó ti gbàdúrà ilé tẹ̀tẹ̀tẹ̀ náà náà ọlọ́run ṣe bẹ́ẹ̀ ìgbà mí ọlọ́run ò sì ní ṣe bẹ́ẹ̀ tó ṣe pé bí wọ́n ṣe bẹ lọ́run ọlọ́run ni mo ti gbà àmọ́ o ní àwọn ẹ̀ṣẹ̀ kan lọ́dọ̀ mi mo kẹfẹ́ pa ẹ̀ṣẹ̀ yẹn fún ọ ni àbí aburú kẹfẹ́ ṣẹlẹ̀ sí ọ aburú ẹ̀ máa bí fún ọ tí ọlọ́run gbàdúrà náà nìyẹn ìgbà míì ọ̀nà kẹta ni pé anẹ́bí ni ọlọ́run wà á fi àdúrà yẹn pamọ́ ṣẹ̀rù fi sin ni yóò gbé dàbí kìí àwọn ọlọ́run rí ti àdúrà yẹn tọ̀rọ̀ ń tọrọ ọmọ tọ̀rọ̀ ń béèrè béèrè béèrè bí lájọ yìí tí ń fún ọ rẹ̀ lé bámú yìí sí wàhálà ẹ̀rọ pẹ́lú mi ti kánjú jáde kó ní islam yìí mo ti dọ́hùn náà ò ní rí ńbẹ̀ náà bó bá ti rí ńbẹ̀ náà àwọn tí ò tún rí bí tiẹ̀ náà ń bẹ ń bẹ̀ ọkẹ́sàdáwò fún wọn bẹ̀ ni pé ìṣe ọkẹ́ àti àwọn ọmọ alájọyà rí àbẹ́dẹ́dẹ́dẹ́ kò dáa lóòrùn ee kọdílé ọlọ́tún ọbọ̀ bẹ́ẹ̀ so ó ti rẹ̀ rí bẹ́ẹ̀ ọ̀sán ọ̀tún sì fún ọlọ́mọ àbí <laughs> tó bá wọnú àwọn tí ń sọ̀tún rẹ̀ ó rí tí ò tó bímọ nínú wọn gan tí ò bímọ òun ti ń bèèrè pé tí àmọ́ ọ̀bẹ́ ṣe rí ibú ibi kó nínú Islam lórí abọ́sọ́dọ̀ ọ̀run àbínú Christianity lọ lè bọ́ sí ni tó ànábi ni kí ọmọ kan jú o gbàǹdẹ̀ lọ́run wọn bẹ́ẹ̀ nìṣó wọ́n ti kó sú ọ torí tí gbogbo wa ti ń bẹ ọlọ́run ọmọ ìgbàládá ọmọ ìgbàládá ọmọ ìgbàládá tí ó gbọ́dọ̀ kánjú rárá ìlú kó ń bẹ ọlọ́run ọba tó bákan náà ìyẹn ò kí máa ń làlé ọlọ́run lọ́wọ́ ọmọ ìlàlé lọ́wọ́ ìlàlé ọlọ́run lọ́wọ́ ni pé ọlọ́run ò fún mi lọ́mọ ọmọ ọkùnrin tí ó di accountant ẹ̀ eh, tí ó di medical doctor ọlọ́run kà fún mi ó ó ti sọ pé ọlọ́run fún mi lọ́rọ̀ alágbàríkà sára ọ̀la ẹlòmíì bí ọmọ ọkùnrin yàrá yàtọ̀ ọmọkùnrin yẹn fi ń jẹ́ òkèrè ẹlòmíì ọlọ́run ti fún ọmọ obìnrin ìkẹta ọmọ yẹn ń ṣe fún òkèrè pílì ọmọ ọlọ́run òfin lọ́wọ́ alágbàríkà kàlá àtúntàn yọkàlà nẹ́bí jòkó ẹ eh, ọ̀kan náà sọ ọwọ́ bá ọmọ rẹ̀ tẹ̀pá wọn ti rọra sàn lọ́la lẹ́bí àlẹ́bí sọ fún wọn pé ẹ má máa kọjá àlà nílé àdúrà máa wò bí sọ àbáyé ti dé ló bá bọ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ wá ń sàdúrà lọ́wọ́ wọn ni ọlọ́run ò fún mi ní àlùjànnà ọlọ́run ò bá ń kọ́ ilé kan ilé funfun sí apá ọ̀tún àlùjànnà owó ah, báyìí bàbá àwọn òfin ah, àdúrà àdúrà òun ni àná ilé funfun اللهم إني أسألك قفر بيضاء عن يمين الجنة أدني اللهم إني أعوذ بك من النار وسلاسلها وأذلالها tọ́lọ́run la mi níbi náà àtàwọn tẹ́kẹ̀tẹ̀kẹ̀ tí ń bẹ níbi náà àti àwọn ọ̀gàgàgà rẹ̀ gbogbo àwọn tó máa tó ń kọ́ ìwọ́n kí nìkan ah, ah, àti oorun rẹ̀ àti kí nìkan. àwọn tọ́wọ́ bá ní lélẹ́yìí. tí kọ́mọ̀lẹ́pẹ́ yẹn ń yìí ń sọ gan rẹ̀ pé ẹ faramọ́ ti àṣẹ jù níbi àdúrà tó tó wáá béèrè ọlọ́run pé kó fún ọ láti jẹ́nà bẹ́ẹ̀ lọ́kọ́ ọlọ́run ò fún mi láti jẹ́nà ó ti tàn gbogbo ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan tí ń bẹ̀rẹ̀ gbé ọ̀tún kìnnìkan àà dẹ́lẹ̀ náà kọ́ ọlọ́run ò làmí níbi náà ogun ni lami sẹ́kẹ́sẹ́kẹ́ rẹ̀ ẹ ọ̀jàgá rẹ̀ ní kẹ̀kẹ́ nǹkan ọgbà àwọn ankọ́ọ̀bù náà kó sì rọ́ mẹ́ àwọn ọ̀pá tó máa fi lù nínú ọ̀sẹ̀ bá bẹ́ẹ̀ ṣe àdúrà ó dákẹ́ ọmọ lu àwọn jẹ̀wọ́ ní ìkẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó kó ọ̀rọ̀ tán ọ̀rọ̀ tó kó ọ̀rọ̀ tán pọ́lọ́ àánú mi sami tó bẹ̀sẹ̀ ayé mi ṣe àlùbáríkà sí bẹ̀sẹ̀ ayé mi àwọn ọmọ mi lára àlùbáríkà ó ti tán àmọ́ ọmọ mi wọ́n ti wọ́n lólè wọ́n ti wọ́n lọ dára wọ́n ti wọ́n ní kóòtù wọ́n ti wọ́n ní kìnní kan wọ́n ti àà ní ìlú láì ọlọ́run mọ́jẹ eh, ọ̀rẹ́ wa mọ́jẹ bá ọmú wa mọ́jẹ ní wọn wa mọ́jẹ di ojú wa mọ́jẹ kìnní kan mọ́jẹ di oró wa mọ́jẹ di ọkàn wa mọ́jẹ di ojú ti di wọ́n di mọ́jẹ di wọ́n fọ́ mọ́jẹ kìnní àà ah, ah. kí ló ń gbélé yìí òun ní ìdílẹ̀ sọ ọlọ́run ò ṣe dáadáa fún ó ti tán so àwọn ọ̀rọ̀ tó kọ́rọ̀ tán ni Islam fẹ́ ká mọ̀ fi bẹ ọlọ́run wa nígbà tí a bá fẹ́ bẹ̀ ṣùgbọ́n ló jẹ́ aláṣẹ jù níbi àdúrà tí a bá ń ṣe ṣùgbọ́n kan kọ́ lè dá wa lójú ipe tàbá ń ṣàdúrà yẹn kó dá lójú pé ọlọ́run gbàdúrà yìí kí wọ́n mọ̀ dáùtù wọ́n dáùtù pé ṣé ẹ́ ṣe kọ́ ọlọ́run ti lè ká kí ní ìbáyìí dẹ́lẹ̀ iná fi ẹ̀rọ ń ṣàdúà má máa fi ìlérí má máa lérí fọ́lọ́run pé ọlọ́run ọlọ́run tó bá fún mi ní ọmọ ìgbà oṣù kan lẹ́yìn ìgbà tí bá bí ọmọ ọ̀tán àbí ọlọ́run ò tí ó bẹ́ẹ̀ lè ṣe nǹkan tọ́mọ̀ ní ilé pàṣẹ ẹ̀gbàmù tó mẹ́sẹ̀ yìí ń sì ṣe rí ahun lèyàn máa ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ báwọn ẹni tó bá jáun ẹni wọn wọlé kí tó bá jáun wà ní ẹ̀yìn fún mi kékeré fún ọ ní kò tí o bá gba kíni jẹun kò ní gbé tí ọwọ́ sí ẹ̀sẹ̀ kalẹ̀ àwọn ọ̀nà ọlọ́run alẹ́bí ni ẹbí rí nǹkan direct lọ́wọ́ rẹ̀ ni ẹ má lè rí fọ́lọ́run tó bá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run wa ẹ sì má máa bẹ ọlọ́run pé tó bá wù ọ́ ọlọ́run tó bá wù ọ́ alẹ́bìyàn mọ́ sọ bẹ́ẹ̀ kí ọlọ́run tán ti mí lọ́wọ́ tó bá wù ọ́ tó ọlọ́run bùnmí láti rí tó bá wù ọ́ alẹ́bìyàn mọ́ sọ bẹ́ẹ̀ náà láti ẹ̀kọ́ Allahumma ìrùfẹ́lẹ́ ìṣe Allahumma ìrùfẹ́lẹ́ ìṣe أحدكم المسألة lẹ́bí ni ẹ máa pinnu àdúrà tẹ́wàá rẹ̀ ṣe ni ẹ kọ̀ọ̀kúrò yìí lọ foríjì ní lọ sànù ní o ẹ̀hẹ́ ọkọ̀ wa ní tó bá wù ọ́ ilé ẹ̀rẹ́ nìkan máa ń sàdúrà fún yàn ẹ̀rẹ́ kan sàdúrà fún ọ ní ìsìn mọ́mọ́ sí insha Allah sí àmì àmì àbí wọn rẹ̀ sàdúrà fún àmì ní insha Allah wọn gbàdúrà rẹ̀ ní Allah wọn gbẹ̀ bùkátà rẹ̀ Allah là ẹ̀rọ wọn sọ so gbogbo àwọn nǹkan yìí náà ni tó ní ṣe àdúrà àti àzíkìrì ẹ̀rí pé yíyá ti wá rí nìsín ike ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń dá awuyewuye lẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wàláyé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láti rí pé nípa ọ̀rọ̀ kí ni àzíkìrì àti àdúrà ni tí àwùjọ bẹ́ẹ̀ lè mọ́ tí ìlú bẹ́ẹ̀ lè mọ́ nípa ọ̀rọ̀ àzíkìrì àti àdúrà wàláyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti mọ́ nínú ìlú ó ti máa ń nà mí tó wà bẹ́ẹ̀ lọ́rùn kọ́lọ́mọ́ ṣáà ṣe àánú rẹ̀ fún wa kí ó ṣe wá lẹ́ni tí ọlọ́lọ́wọ́ bá ó yé tó bí a ṣe ń bẹ lọ́rùn kọ́lọ́mọ́ ṣáà ṣe wá lẹ́ni tí àdúrà yọ ọmọ gbà ọ̀nà wo ni ẹmọ fi ń jẹ́ nítàdúrà mọ̀ fi ń gbà fún yàn bákan náà kí ni àwọn tó máa ń jẹ́ kí èèyàn máa ń lù fàdúrà mọ̀ fi ń gbà àwọn àkókò wo ẹmọ ń bẹ lọ́rùn mọ̀ ń gbà mo fẹ́ ká mọ̀ náà yìí àwọn àsìkò tí ìmọ̀ ń bẹ lọ́wọ́ tá a sọ máa ń gbà ṣẹ́rí gbà tí mùsùlùmí bá forí kanlẹ̀ lórí ìran ah! àsìkò yẹn àdúrà máa ń gbà ànábì ló ń bẹ̀ ànábì ní ìgbà tọ́ mi èèyàn tẹ́ súnmọ́ lọ́wọ́ wájú aqrabu ma yakunu al-'abdu ila rabbihi wa huwa sajid gbàtẹ́ súnmọ́ lọ́wọ́ jù tí bá ti forí kalẹ̀ lè rúgbẹ́ tí è kí ọ oṣù rẹ̀ ló fò òfò ayé àtòfò ìkèyàmọ̀ ni ṣùgbọ́n tẹ́ bá forí kalẹ̀ èkejì lórí ẹ̀rọ náà ni ìgbà tí wọ́n bá ń ti tàṣáwùd tó ṣe àtáyá tó bá parí àtáyá tán kí Allahumma inni a'udhu bika min fitnatil masih ad-dajjal min 'adhabil qabr ومن عذاب الله ومن فتنة المسيح الدجال ومن فتنة الله ومن فتنة المحيا والممات تو سيتي أضع نري يعني هتا هذا بني فادعيو بما شئت إن وابرين كتب أوي لين قاية أنا بني فقمن أن يستجاب لكم أن يستجاب لكم tó súnmọ́ jù ní pẹ́lú wọn gbọ́n gbọ́ àdúrà tẹ́ bá ṣe nígbà yẹn ojú ọ̀nà mélòó bá ń méjì torí ìrònú yẹn torí ìrònú yẹn ìgbà tí wọ́n bá di ní òru ní òru gbẹ̀yìn lápòjú ìwé láti bí aago mẹ́ta tàbí bí aago méjì àbọ̀ nígbà àsìkò yìí ó dìde tí ó bẹ̀rẹ̀ ọlọ́run tó bá léèrè kọ́lá apá ẹni pé tó dájú kọ́ àwọn ẹgbẹ́ náfìlà méjì péré kò wá ṣe náfìlà yẹn lórí ìkórè kan yẹn kò wá béèrè tí mo fẹ́ tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn tó ṣe náfìlà yẹn tẹ́kù tó wá tẹ́wọ́ sọ́lọ́run kò tó béèrè ibi mo fẹ́ rè alẹ́bí ni ọlọ́run ń sọ kalẹ̀ wọ́n sọ́nà ayé tó bá ti di ní mẹ́ta àgbẹ̀yìn òru tó wọ́n á béèrè pé wọ́n ló nídìí nǹkan tó fún ọ wọ́n ló wá foríjì tó fún ọ tó foríjì ọ àsìkò yẹn àsìkò tí ẹ máa ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run yìí bákan náà ìgbà tí òjò bá ń rọ̀ alẹ́bí ni lásìkò yẹn ẹ máa tọrọ ìfẹ́ ọlọ́run ẹ̀fọ́ ẹ̀fín bákan náà tẹ́ bá wà nínú àjò ẹni tó travel kó tọrọ àdúrà sọ àsìkò yẹn àsìkò tí ọlọ́run ń gba ni. ní bákan náà ń dàsí àìdí tí àjẹ́ bá kọ àwọn àkókò yẹn tó bá kọ àrẹ́bìyẹn sàdúrà ẹ̀ torí pé màláìkà àjẹ̀yẹ rí ẹ̀bẹ̀ lọ́nà lásìkò ìjẹba ní sọ́wọ́n kan yìí náà ní nǹkan tí alẹ́sọ̀lọ́ sọ́nà tí ó fi kọ́ wa ní ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ àdúà nípa àdúà ọ̀kẹ́ yìí ọ̀rọ̀ àdúà náà sọ ní so bí alẹ́bí ṣe ṣàlàyé nìyẹn tí apá jábá ní bá ń dún alẹ́bí ẹ̀tọ́rọ̀ àforíjì ẹ̀tọ́rọ̀ ìṣọ́ níbi pẹ́kọ́lọ̀kọ́ ṣọyìn àti ìgbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá hàn ìsàrẹ́dìdìlá so wá nǹkan yìí náà ni máa mú àdúrà tẹ́ńtẹ́ wa fẹ́ jẹ́ ní tí àdúrà rẹ̀ ń gbà kí lágbájá pẹ́kájú àwọn máa gbà kódà àwọn ìlúmíì ń ṣe dé tí wọ́n ti bẹ̀ lọ lè ń di olóògùn tó lóun wáyé tìjábà yóò wá kọ́ tìjábà sí ibi mọ́tò rẹ̀ àbúrẹ́lé rẹ̀ àti tìjábà ìgbà àdúrà ìlúmíì ó kọ́ sára mọ́tò ẹlẹ́mí ò kọ́ sára kí ní signpost pé tó àyà rẹ̀ fi ìtìjábà ìrúgbàdúrà mẹ́yà yìí so yóò àlè wá fọ̀ṣẹ́ tí wọ́n wá fọ̀ṣẹ́ àbíkẹ́lẹ́ mi ò láti kọ̀ọ̀kan ní ìbáṣe pẹ̀lú àwọn àlejànú so láti kékeré wọn àbíkẹ́ pè wọ́n ní ẹ̀ǹtajà ẹni ní kún báyà kún lòun jẹ́ tòun lára tí wọ́n rí bẹ̀ wọ́n rí bẹ̀ so ẹni tó bá fẹ́ kóun jẹ́ ẹni tí gbígbàdúrà ó máa ṣẹlẹ̀ sí àwọn kọ́ ni pé sọ nǹkan tó máa jẹ bí kó jẹ́ pé nǹkan aláàlì kó jẹ́ nǹkan aláàlì sòrò ẹ̀ ló ń bẹ̀rẹ̀ hadith anabi sọ mẹ́nu arba'un Imam Nawawi anabi ni arákùnrin kan ó ṣẹlẹ̀ rẹ̀ ti ó ti ó ti bú wọ́n náwọ́ sókè ń bẹ ọlọ́wọ́ bá rẹ̀ àmọ́ oúnjẹ rẹ̀ tí ń jẹ oúnjẹ ìwọ̀ ni kò jó oúnjẹ aláàlè anábì wà á nà ìfẹ́ jábọ̀lá bóòlù náà ṣe fẹ́ da lóhùn báwọn yẹnipẹ́ tí bá ń jẹ àrámù ẹnìyẹn gbígbàdúrà ọmọ ìjìnà sí gbígbàdúrà ọmọ ìjìnà sí bákan náà kí wọ́n jìnà sí ẹ̀ṣẹ̀ ma jẹ́ kí gbàgbà ma ṣe fún ma wà fún so kìí ṣe dandan nígbàgbà yìí fi tó ma kọ̀ máa ń di ọlọ́run àbí tó ma sọ wípé àwọn ìwà wù ọ́ ìwà wù àdúrà ìwà wù wá kẹrẹ́tà àdúrà lónìí o ìwà wù gbà àdúrà lónìí ìrọ̀ ọ̀fẹ́ pidán nìyẹn ẹ̀pẹ̀dá ojú ní oògùn kọ̀ọ̀kan o ti ní oògùn ká lẹ́nu gbọ̀ngàn lé tó gbé pamọ́ tọ́fẹ́ tọ́fẹ́ tọ́fẹ́ sí ni so ìwélé yìí náà nìkan tí ó ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ àdúrà tí wọ́n tọ́lọ́ kọ́ ṣáà ṣe àlékún àgbóyè ẹ̀sẹ̀lẹ̀ fún wa kó fẹsẹ̀ wa lé dédé nílé ojú ọ̀nà òdodo tó ṣàrẹ̀ tàbí ọ̀rọ̀ ìṣúndík أشهد أن لا إله إلا أنت